àsàlámù àlékún gbogbo àlùmọ̀ nẹ́bí ìrọ̀rùn ẹ̀sìn ìsìláàmù bá dé kò gbà kólekóle. bó bá yí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò níbi tí wọ́n ti mọ̀ bá wà lẹ́kọ̀ọ́ lórí bá àtúnṣe ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àkídà lẹ́kùn ọ̀rọ̀ àkídà ó fi mọ́ muamala ìyẹn bá ti mọ́ bára royal fm ninety five dot one ìlọrin lẹ́tọ́ àdínú yusuf ìyá ti mọ̀ wá lérò lójoojúmọ́. atọ́kùn ètò ni dr abdulfatah sàrùmí fàlàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwàbáwa kẹrù ọlọ́run tó sori gbàwó ètò àdínú yusuf yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkìyàmọ̀ oríire tó soro sínú oṣù yóò ní fẹ́ni kọ̀ọ̀kan wa rú o. àmín.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 àṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo aláké onírànbọ́nù di mẹ́ẹ̀ẹ́dógún rànbọ́nù fourteen forty seven tó ṣe two thousand twenty six so adọ́lọ́wọ́ bàá ìjọ ìjẹ́l ètò bá tó kú tí a bá tún gbà kọ́nà tí mo ṣáà jíkẹ́ àgbà nírọ̀rùn kó sì yọnu sí fún wa nam ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni àwọn ìwà tí Islam kò fẹ́ tó yẹ kí mùsùlùmí kó jìnnà sí yányán èyí tí a wá mẹ́nu lé lẹ́yìn àná tí a bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni alùbúkúlù ahun ní ọ̀ya ahun so àwọn oríṣiríṣi àwọn àlàyé náà ni a ti mú wá nípa nǹkan tí ń jẹ́ ahun ní òní afẹ́wọ̀ pé ọ̀rọ̀ Imam Ibn Qudama al-Maqdisi alayhi rahmatullah tí wọ́n sọ nípa ahun wọ́n ní tó le jù ahun tó le jù ashaddu darajatil bukhli wọ́n ní ahun tó lágbára jù wọ́n ní an yabkhula al-insanu ala nafsihi ma'al haaja wọ́n ní kéèyàn máa ṣe ahun sórí ara rẹ̀ tó sì ní bùkátà ní tó yẹ kó náwó sí kò náwó sí ó yẹ kó jẹun òun ní fẹ́ jẹ ó yẹ kó wẹ̀wò òun ní wẹ̀wò ní ẹ̀wù gidi oúnjẹ gidi ó yẹ kó kó gbé ilé tó dáa kò ní fẹ́ gbé torí ahun ìrìpà ahun ń dààmú rẹ̀ yọ rẹ̀yàn kò ní fẹ́ tọ́jú ara rẹ̀ wọ́n pé a ah, wàdúró ó yọ wa lọ rẹ̀ ìmọ̀ ìmọ̀ kò dáàmú ni wà kán bí n bà kéèlé yóò sì kò lè máa là mélòó mélòó àwọn tó ṣe pé yóò ní owó ní àkáǹtì wọ̀nyẹ́ mọ́ròdò yóò sì máa rẹ̀ fàlàyà tẹ̀dá wa kò ní lè rògbò yóò pè é àdúró ilá àti tọ́jú ààrẹ ha ẹ wọ́n dé mọ́lẹ̀ wọ́n ṣe shahwatan fàyàmúná ìwé mi náà lùbùkù nǹkan kó sì máa wù ú àwọn nǹkan mi máa wù ú láti fẹ́ ṣe nǹkan mi máa wù ú láti jẹ àwọn nǹkan mi máa wù ú láti lò àmọ́ àwọn kò ní jẹ́ kó lè ṣe òpè á ìní lè ṣe léyìn ẹ̀rá sẹ́ni tí ò lè ṣe sórí ara rẹ̀ ní wàá ṣe fún èèyàn ẹ̀dá kan ìmọ̀ mi kò dá mọ́ ní eléré ahun lélẹ́yìí ahun ahun lélẹ́yìí so kátìlémà pípé ahun nǹkan tí ò dáa ni Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ ìròyìn Ànábì kakíyàn ya ahun nínú ìròyìn búlà Ànábì kàti ẹni tó bá láhùn la nǹkan búlọ wà lára rẹ̀ alẹ́ ìtàn tọ́wé àlẹ́ àkàlà kọ̀ọ̀rọ̀ jà so ìyẹn ni kó tó ṣe pé irú nǹkan yẹn kódà kọ́mọba ní ara èèyàn Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàbí ní sharru ma fi rajul shuhun hali'un ó ní ah, ànábì ní aburú ní tó burú tí wọ́n gbọ́dọ̀ máa bá lára àwọn èèyàn tó gbọ́dọ̀ máa bá lára mùsùlùmí òun náà ni ahun ahun ahun tó ṣe pé halihun tó ṣe pé yóò tó máa pa yóò máa dẹ́rùbà yóò máa dẹ́rùbà yẹnni pé annahu yajza'u ẹ̀rọ ọmọ bá láti mú owó jáde owó tó ní tó sì jẹ́ ẹ̀tọ́ tó yẹ kó náà tí ẹ̀rọ ọmọ bá rẹ̀ kó kí ni yọmọ wá tán yọmọ tán èyí yóò tán ẹ̀rọ ọmọ bá peter fatun mélèé ní ìṣòwò ìtún dínkù náà nù owó ń lọ náà nù tòun ti gbàgbé pé ọlọ́wọ́n bá ẹ̀zọ̀ jẹ́ òun ló ṣe fún òun kì í sí ọgbọ́n ara òun lòun fi rí i so òun náà ni pé kára kéèyàn máa kíyàn máa pa owó mọ́wọ́ kíyàn ya ohun ó máa ń ba àárín àwọn èèyàn jẹ́ ni ẹni tó bá ní èèyàn lára àwọn èèyàn sì àárín àṣepọ̀ wọn sì bàjẹ́ àwọn èèyàn kí ni ìfani rẹ̀ ẹ̀sì àwọn èèyàn sì máa jìnnà sí i ó sì lówó lọ́wọ́ o àmọ́ ya ohun àwọn èèyàn dẹ̀ máa sún fún un nítorí pé kí ni kí ni ìfani rẹ̀ wọn ní bù ọ̀jẹ̀ wọn ò lè gé ọ̀jẹ̀ wọn ò sì jẹ ní tútù kódà bí wọ́n gbó kú náà òsè jẹ òsè jẹ láàyè òsè jẹ ni kí wọ́n ní nfààní rẹ̀ nítorí nínà ni wọ́n jẹ ń bẹ̀ fáwọn mọ̀lẹ́bí wọn asáfẹ́ lómi yẹn ń yán kódà mi mọ́ yóò di ilẹ̀ tahajur wọ́n takọ́tọ̀ àwọn yóò yẹn lójú ó jìnà sí pé ẹpá tìjọ́ ní kí ni àǹfààní rẹ̀ tó àwọn ọmọ kò ní àmọ́ kò wúlò kódà kọ́ mọ́ sọ́bẹ̀ fún yàn kódà yíyan nìkan kọ́ kì í ṣe bá ti jìnà sí yóò rí sọ àdáwọ̀ wọ̀lùmọ̀ṣájàrọ̀ yóò ọ̀tá ni wọ́n mọ̀ bá sọ̀tá torí pọ̀ ya wọn sòkódẹ̀ lómi yóò padà lídìí wọn débi pé ẹ wá lọ lè bá wa wọ́n náà táwọn èèyàn fi lè jẹ kán lọ jí nǹkan rẹ̀ gbé ọmọ mi yóò tó bàbá rẹ̀ bá ya wọn àbí ẹ̀gbọ́n rẹ̀ ya wọn yóò sì ní ẹlọ́ba àwọn èèyàn yóò lọ wá wọn tí wọ́n lọ jí nǹkan rẹ̀ gbé wa òyìn ni pé ahun yóò ti máa ń ti àwọn èèyàn lọ síbi táwọn èèyàn fi máa ń sa burú lẹ́yìn tó bá ya wọn wọ́n tó kó fún nǹkan ثم سنة النبي صلى الله عليه وسلم دينكو اتقوا ظلما فإنه ظلمات وإن الظلم ظلمات يوم القيامة أنا دين أجينا سياه ويوم أساهما أنا أجينا سياه بوسيا وما شابوسيا أبو الأبوزا الذي قصة أنتو ليوكو كل ما يجي يوجد عند القيامة أنا بيوانا واتقوا الشحا أجينا سي ما ساهم ما ياهما فإن الشحا أهلك من كان قبلكم أهو ma ń gbé àwọn èèyàn débi pé ó ti kó parun báwọn tó ṣáwájú ní kí wọ́n parẹ́ hamala um ala an safa kóde máa àhùn àwọn gbé wọn débi pé wọ́n padà ń para wọn wọ́n ń dẹ̀jẹ̀ ara wọn kalẹ̀ wọ́sàhálò màhárìmà wọn nǹkan tó ń jẹ́ èèwọ̀ eh, wọ́n sọ́dẹ̀ tọ́ ṣé wàá rẹ̀ lómi ìrìn ẹlọ́dẹ ẹlọ́lẹ́ jin ohun rẹ̀ kójèrè ẹlọ́dá lọ́nà tó gbogbo ìwà tí ò dáa nítorí pé òun ya ohun àwọn èèyàn náà mọ wá rẹ̀ act badly pẹ̀lú rẹ̀ sòwò náà ni pé kò dáa kí èèyàn ya nǹkan fi lọ́n bí ìmọ̀ sahun ṣe rí anabi sallallahu alaihi wasallam anabi máa ń bẹ lọ́hùn kọ́lá ẹ̀ máa ń wáṣọ ni tí ọlọ́run mọ́sà sọ mí wọ́n jẹ́ kí n ya òun tó àdéhùsí urwa amru bun maimun amru bun maimun wọ́n ní haddathani ashab muhammad sallallahu alaihi wọ́n láwọn sọ̀rọ̀ àbá anabi náà sọ àwọn mọ̀lẹ́kà níbi máa ń sọpọ̀ ọlọ́run ó wọ́n ṣàsọ́ mí níbi ahun wọ́n ṣe mí ní ahun lẹ́yìn máa ń bẹ lọ́run ìwọ lọ́mọ wá sọ níbi ahun wọ̀lì jókòó àti olórí àti wàhálà òfìtìmọ̀ tó sọ́bìrì wà ìdáàbò kọ́bì tó àti wàhálà ilé ayé àti ìyanu sàárè ànábi sallallahu alaihi wasallam kí wọ́n di kí gbogbo nǹkan yẹn kó ṣẹlẹ̀ fóun so ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí àwọn náà ma máa rẹ olúwọ bá wọ́n tó bá jẹ́ pé wọ́n náà bá rí pé ìwà ọ̀hún bẹ nínú ìwà rẹ ọ̀yà mọ̀ bẹ lọ́rùn kó bá wà burúkú yẹn ara rẹ kò ní ló kọ kò ní lẹ́yìn rí ẹ̀rí báwọn tó owó sì ń bẹ bá mú ẹ̀ mọ́ fi ń gba yìí tí ẹ̀ mọ́ fi ń gba dáadáa ara àwọn bákan náà an la yu'ta al-insan min mali Allahi alladhi akramahu illa an tariqi an-nadhr àwọn ni kí wọ́n fẹ́ ọ̀fẹ́ ti nǹkan fún yàn ọ̀fẹ́ náwó nìsín kó wọ́n sọ pé ó wà ní determination kankan náà ló fi nà pé ọlọ́run o so tí n bá fún lágbájá ní kinní mọ́tàjì kinní ọ bọ́ sí fèmí náà àwọn àwọn so wípé

ọwọ́ àmọ́ ní ní tó fi mú ọ ṣe tí ó jọ ṣe dáadáa sáwọn ẹni yẹn tó jẹ́ ọ̀nàwó fún wọn àti kọ́lọ̀ ń kójú pé wọn náà rí kọ́ńtàtì yìí náà wọ́n ní àhùn ni ọ́ ẹni tó bá ti rí báwọn ìwà àhùn nìyẹn Abu Hurairah radiyallahu anhu wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé la ya'ti ibnu Adam an-nadhru bi shay'in lam yakun qaddara Ànábì ní ọmọ ènìyàn lè ní nǹkan kan ntọ́lọ́wọ́n ọ̀kadàrà fún ọ kọ wá ní ó lérí ìlérí ló fi gbà á lọ́wọ́ ọlọ́run lámìyẹkùn kó dìrànlà tọ́lọ́wọ́n ọ̀kadàrà fún ọ ó lè rí i. walakin anábì ní yulqi an-nadhru ila al-qadari qad qaddara la torí ìlérí rẹ tó bá léwu náà ntọ́lọ́wọ́n bá lóòrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n ti kádàrà fún ọ náà lóòrì fa yastakhriju Allahu bihi min al-bakhil àmọ́ ẹni tó bá jẹ́ ahun ìlérí òun ọlọ́run àfi gbà nǹkan jáde lọ́wọ́ rẹ̀ kí o sì ní ńládá so kò dáa kí ọmọ so ìbí àbùkátà àwọn èèyàn kó wá sọ̀rọ̀ sẹ́gbẹ̀ kan kó pàtì pé èmi ti ṣe é èmi ti ṣe é àmọ́ ńgbà tí ọba wa ṣe é tán ẹ̀hẹ́n ìwọ̀n ẹ̀sẹ̀ wa èmi náà ẹ̀sẹ̀ wa ṣe nǹkan báyìí fún lágbájá so ìwà burúkú ni bí àpòjú ètò mo wílẹ̀ kan kó rẹ̀yàn nísìn kó náà nídìí owó wọ́n fẹ́ sọ púṣọ̀ fún yàn wọ́n lè nídìí owó wọ́n wá ní tọ́ ní í ṣe èmi náà ìyẹn ẹ̀sìpẹ́tì owó kan nìsín ìyẹn ẹ̀sìpẹ́tì kí ọjà ni ó dé láti kíní tí ọjà wọn bá dé tí n bá jèrè ń bẹ dáadáa ìwọ̀n lérí wà sí yóò kódà ṣe ń tó bá ṣe ṣe ń tó bá ṣe tó ara ahun bákan náà òun náà ni ìmọ̀sọ́lá náà òun ni kéèyàn ní ahun pẹ̀lú ọ̀rọ̀ sálámà tó àfún àwọn sálámà ó burú gan-an ká sálámà sí ọ kò máa ń dáhùn tí wọ́n sálámà sí wọn náà tí wọ́n náà máa ń dà kankan kó wọn kó wọ́n sálámà sí ọ kò máa ń dáhùn kí wọ́n náà kó rẹ́ni tó yẹ kó sálámà sí kò máa sálámà sí sọ̀nàbì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ fà anábì ní abúkọlù náà tẹ́lẹ̀ wọn àhùn burúkú láyé òun náà ni máa ń bá kìlà bí sàlám òun náà tó bá yà àhùn débi pé kì í lè sálámà síyàn kì í lè kíyàn tó bá tó kí àti dáwọn tó nílá fẹ́rí pa anábì ní abúkọlù anábì rọ anábì ọ̀dà abúkọlù náà ẹni tó ya ahun jù ẹni tó ya ahun jù ara ahun bákan náà òun náà ni kí wọ́n máa dápa anábì sallallahu alaihi wasallam kí wọ́n mọ̀ lè ṣàṣàlátù fún anábì ahun náà ni anábì ní albakhilu ẹni kò gbúra ní abúkọlù ní albakhil ahun man dhukirtu indahu wọn tó bá ń dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ fọlẹ́mi sọ́lẹ̀ alẹ́ ìyá tí kò ṣe àsàlátù fún èmi ànábì sallallahu alaihi wasallam sọ ànábì ní àwọn ah, ọmọ lélẹ́ yìí wọn. Abu Dharr eh, radiyallahu anhu ó ní kọ̀rọ́kìtì dáta yawmin ó lóun jáde ńjọ kan fa'ataytu sallallahu alaihi wasallam ó lóun wá bá ànábì sallallahu alaihi wasallam qala ànábì wa ní ala ukhbirukum bi abkhali an-nas ẹ قالوا بلى يا رسول الله يا يعني نبي صلى الله عليه وسلم النبي من ذكرت عنده ولم يصلي علي وذلك أبخل الناس النبي من تبع دارك من داره تكوشي يا صلاة فمي ومن لم يصلي علي أنت ومن لم يصلي على النبي صلى الله عليه وسلم أنت كيف صلاة فالنبي النبي tí wọ́n bá dákọ̀ فقد منع نفسه أن يقتل له يوم القيامة بالمقيال الأوفى ولم تجد ahadan أبخل من هذا، ẹni pé tó bá jọ́gbìn náà kìyàmà ẹni tí wọ́n rí pé àwọn ọ̀gá ọ̀hún lélẹ́yìí àwọn àwọn tó ṣe pé wọn kì í ṣe àsọlátù fún anábì sallallahu alaihi wasallam tábà ń sọ àsọlátù fún àsọlátù kì í kí ọmọ wa pariwo kọ ọmọ anàṣà sókè kọ ọmọ jìwọ́ sókè ẹni pé èèyàn máa ṣe ní àsọlátù fún anábì ká ṣe fún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 wàlẹ́hẹ́rìsọ̀ àlẹ́ yìí ìfẹ́ owó àtòjúkò kòrò láti kó owó jọ gẹ́gẹ́ bá ti ṣe mà kíkẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá náà ni a ti dá mọ́ wa ni ká nífẹ̀ẹ́ owó àfi tẹ́ni tí bá ń tara rẹ̀ jẹ kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó ọlọ́run bá sọ́nà al-Qur'an kí wọ́n tó hibbuna al-mala hubban jamma fáwọn èèyàn máa nífẹ̀ẹ́ owó gan-an o àyànfẹ́ owó gan-an yẹn ni pé ìfẹ́ rẹ̀ pọ̀ tí wọ́n ní sí tó ní sí owó ní ìfẹ́ tó ṣe pé kò dáa èyí tó wá burú ni pé kí wọ́n nífẹ̀ẹ́ débi pé èèyàn fi wá rí pé áà lágbájá yìí àwọ̀ bíà ni ẹ̀rọ tó fún mi pé wà innahu yuhibbu wa innahu yuhibbu al-khayra wa innahu li hubbi al-khayri la shadid wa innahu li hubbi al-khayri la shadid àwọn afáàní khayri mọ́nà owó náà ní jẹ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ owó gan-an òun náà ni mo wá ń ti àwọn èèyàn débi kan tí mo wá ń láwọn kò sí ẹni tí ò nífẹ̀ẹ́ owó bá kò sí ẹni tí ò láìkì owó kò sí àmọ́ tó bá di pé ìfẹ́ owó yẹn bá wá tìyàn débi pé èèyàn bá ti wá láhùn tí ò wá lè ná láti ti ṣe nǹkan tó yẹ kó o fi ṣe irú ẹ̀ náà máa ń pè ní àhùn so fẹ́ bá lẹ́ni tí ń náwó náà òun náà ń rọ́jú náà ni kì í ṣe pé kò sẹ́ni tí kò ní pé òun náà fẹ́ràn owó rẹ̀ ó fẹ́ràn rẹ̀ so àmọ́ nǹkan kan ní ọmọ ṣe bí alága tí ó mọ ara kà pé máa gbà ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àbí iyì tí ó gbà lọ́dọ̀ àwọn èèyàn àbí ìfẹ́ tí ó rí lọ́dọ̀ àwọn èèyàn àbí tí ó mọ̀ wò pé ẹ̀tọ́ ni nǹkan yìí kí n ṣe so n tí mo máa èèyàn náwó nìyẹn kò sẹ́ni tí kò fẹ́ràn owó sẹ́ni tó bá wá ya ohun òun lòun wá di owó rẹ̀ mú kankankankankankan ah, Abdullahi bin Sukhiri ìgbà tí wọ́n ka àyà wa huwa yaqra wa lahakum takafur ó ní ànábì sallallahu alaihi wasallam olùwà bá ànábì abdullahi bin sakhir olùwà bá ànábì sallallahu alaihi wasallam wọn gbọ́tà ànábì nǹka lahakum takafur ipe ó ṣe kó ìgbàgbé báyìí àtakafur ìwà púpọ̀ púpọ̀ owó ìwà púpọ̀ púpọ̀ owó kọ́ọ̀lù ànábì wa ní yaqulu ibnu adam máàlì máàlì ànábì náà mi yọmọ sọ pé owó mi rèé owó mi yọmọ kó sákàǹtì yọmọ òwe tó jẹ́ yọmọ wo èyí tó tún dínkù yọmọ wí tó ń ná ń bẹ̀ yọmọ wí tó tún wọlé bí ó ṣe máa àkáǹtì rẹ̀ ní ẹkọ́lẹ̀ lómi tún lọ́rọ̀ níjẹ́ lọ lè gba bank statement owó ìtìlẹ̀ dàrú ọmi lójú àti statement account lọ́rọ̀ lè gbà tí ó fẹ́ wo bó rẹ̀ ṣe rí gan bó ṣe jáde bó ń ṣe náà hmm, ànábì ní tọ́ mi yọmọ sọ nìyẹn o ànábì wọn ni wà lákà yabnu adam ní malika ilà ma account ṣé wàá mọ̀ pé owó kankan wúlò ní owó rẹ̀ ètò jẹ́ tiẹ̀ òun náà ní owó tó bá ní ètò bá jẹun ń bẹ̀ nítorí jẹ yẹn fa àfúnáyì tó sì jẹ tán yányán rẹ̀ ọ̀ra ẹran o sì jẹ ẹran yẹn tán ètò jẹ tán yẹn ni tiẹ̀ ọ̀ra ara ìsílé ẹ sì jẹ tán nítorí jẹ tán yẹn ni tiẹ̀ so how lebist fabulate àbáṣọ tó rà tó sì lò tó gbó ó ní owó tiẹ̀ nìyẹn how to product àbúrò tó fi sàárà fún àmùbọ̀ yìí tó ti tì lọ tó ti ná síwájú owó tiẹ̀ nìyẹn. ìròyìn ìtumọ̀ rẹ̀ ní pé sórí gbogbo àwọn èyí tí ó wà nílé nínú àkáǹtì tó sèvù rẹ̀ tó kó pamọ́ kódà Allahu Akbar ẹlòmíì yóò kú mọ́ra tó kú báyìí tó yẹ pé Allahu Akbar ó kú tí wọ́n sì ń kó owó jáde ní àpò rẹ̀ ó kú jáde lápò rẹ̀ rẹ̀ tí ẹ̀kọ́ lówó òun tí ẹ̀kọ́ àwọn kan ni wọ́n nà torí tó o ti ná tó ti ná tó ti fẹ́ ṣe nǹkan tó ti fi ṣe dáadáa náà lànà fi ni pé awùtàfà dọ́kítì fún àmúdọ́ yìí nítorí ti ṣe sàárà tó ti lọ àmọ́ ahun ìdá kò ní yí kò ní yí ahun àwọn ọmọ rò pé tó ń kú sínú àkáǹtì yẹn tòun ni aláìsí ẹ̀kọ́ kódà ilé tó kọ́ tó kọ́ àwọn mọ́ṣọ̀ tó kọ́ kalẹ̀ yẹn àwọn duplex tó kọ́ kalẹ̀ yẹn ìwọ́kọ́ ló ní ó lòdì ọkàn kó mẹ́tọ́ àti ìyá ni. Hmm, àwọn ọmọ yóò tún wá bẹ́ẹ̀ kọ́dọ̀ ọmọ mi wá burú ọmọ mi wá ní mi láìkì lélẹ̀ ìmọ̀ àti láwọn olówó tó kọ́ kọ́ ilé kalẹ̀ ńláńlá àmọ́ wọ́n ti di wọn ní àwọn láìkì lélẹ̀ ìmọ̀ tó náà ni àti kéèyàn ra kí á mọ̀ kalẹ̀ fún ara rẹ̀ tàbí ti ní pé a ó tàṣọ dákítì fáwọn bọ́ì torí n tó bá ti fi sàárà tó yẹn tó ti fi sàárà kọjá òun lọ́nà òun ní tiẹ̀ ọba lọ́dọ̀ ọlọ́run ọba ọba lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn tó assist tó ṣe dáadáa fún ẹni tí bàbá jẹ́ bá tó pálẹ́rìn pẹ̀lú pé o ṣàánú rẹ̀ pẹ̀lú pẹ̀lú arísìkí rẹ̀ ẹni káàárẹ̀ ṣe tó tọ́jú rẹ̀ pẹ̀lú arísìkí rẹ̀ ẹni tó jẹ gbèsè tó lọ bá sánà tó bá dí gbèsè rẹ̀ pẹ̀lú arísìkí rẹ̀ ẹni tó fi ń pa tó ń fún jẹ pẹ̀lú arísìkí rẹ̀ ìwọ òun mọ̀ ní ọmọ olùwọ́ lọ́mọ náwó kalẹ̀ àwọn owó rẹ̀ nìyẹn àwọn owó rẹ̀ nìyẹn àmọ́ ètò alákàntì wà láì wọ́n kọlu ní tálẹ́bí ṣe ní àlàyé sọ̀rọ̀ ọ̀ṣun tí ń ṣe fún wa lélẹ́yìí. so bákan náà àbúrò tọrọ bí ọlọ́ àyẹ̀wò olóńgbò tá nàbí sọ̀rọ̀ sáwọn sọ́wọ́ ìpè mọ́sálù ìbàkìl ànábì ní ṣe rí àwọn àpèjúwe rẹ̀ hmm. ó ní àwọn kàmọ́sálù rọ̀jù lẹ́yìn ó dà جبتان من حديد تواوا صيري الشيري من هو من ثديهما إلى طراقهما الشيري لا تجي عيا واسبي يعني كي كي هو بلاك فوفو بلاك فوفو فأما ألم أما الذي ينفق فلم ينفق إلا يعني سبعت إلا سبغت aw wafarat ala jildihi hatta tukhfi bananahu ẹnìkan wà ń bẹ nínú wọn òun mú ohun tó níyẹn owó rẹ̀ aṣọ ọrìn yẹn òun rà òun mú aṣọ ọrìn yẹn ó ṣe tó fẹ́ẹ̀ tó fi di pé ó bu gbogbo ara rẹ̀ kódà ó di ọmọ ka rẹ̀ wọ́tàìfù asàrà òwò tó wá fi ìyókù lẹ̀ ẹni pé ẹnìkan òun máa náwó jẹ́ ẹnìkan òun ya hàn àmọ́ méjì náà wọ́n lówó lọ́wọ́ wọ́n wá ní ẹ̀jẹ̀ ká wá táàfì ẹ̀nẹ́bí ni wọ́n wá ní ẹ̀jẹ̀ ká wá irin táàfì bí àyà wa láti bí àyà sí ibi ọ̀ràn báyìí káwọ́ bulletproof ẹnìkan wá ní òun hmm, ìní ọ̀ràn bulletproof completely ni wọ́n wá yọ ọwọ́ rẹ̀ kalẹ̀ àbí tracy ọwọ́ àwọn tiẹ̀ fọlá yorùbá ìdíwá yóò fi kọ̀ ṣe yan ilé aláàzù kọ́tíkúlà hálùkọ́tì mẹ́kánà tòun kò fẹ́ náwó gbogbo tó bá ní ẹ̀tẹ́jú kó débì yóò ní àárọ̀ ìfọwọ́ ìwà zẹ́ ìfọlá títà sí ẹ̀ so kò ní tí bá ti ń di pé ó fẹ́ fi sí kò ní kò ní rí kò ní kò torí kò ra tó tó tí ó kọ́ bá gbogbo ara rẹ̀ pẹ̀lúmú ń fi tẹ́sítòrò sọ̀dà kan kọ́tọ̀ ẹ̀yà o kàmẹ́ ọgọ́ tẹ sọ òbí jẹ̀mí àbẹ́rẹ́ mi anábì ní ẹjí kí wọ́n ṣàlàyé fún yín ṣé rí ẹni tí òun lọ lè bí ṣe ń ná owó yẹn bí ṣe ń ná pọ̀ sí ni kí ni ọ̀sẹ̀ máa kọ́fà gbogbo ara rẹ̀ tó yọ mọ̀ kọ́fà gbogbo ara rẹ̀ yìí tó ń rọ ara díẹ̀ díẹ̀ tó yẹ kí ènìyàn yìí máa súnmọ́ bí yìí máa súnmọ́ bí ìnira wo tó bo gbogbo ara mi ahun nìyẹn alẹ́ sọ̀rọ̀ ní ahun nìyẹn tó anal karim yẹn ni kànáàbì ní ṣe rí ẹ̀wàl murad anal karim ah ìtumọ̀ rẹ̀ ni pé ṣe rí ẹni tó ń náwó yẹn ìrẹ́ ahmed sọ̀dà tó bá dìde pé ó fẹ́ ṣe sàrà ìṣọ́ra àsọ̀dọ̀rọ̀ ìgbáyà rẹ̀ ó túká inú rẹ̀ ó dùn tí sì lòlẹ́ náwó yẹn àmọ́ àhún tó bá di pé òun bá ti fẹ́ náwó báyìí ó ara ọmọ ní ni gbogbo ara ọmọ fún yàrá bí ẹni tí ó ń tú vegetable láti ibi kan ike ǹjẹ́ kí wúndì ọba mi yà yín yóò tó fa síbi apá yóò tó fa síbi díẹ̀ náà lọ́ra ní àmọ́ ẹnìkan oúnjẹ oúnjẹ ra complete ní tiẹ̀ tó náà ní kẹ́ni tó bá ń ná tó ná àrísìkí tí wọ́n lọ́wọ́ ti fún bí ẹni tí ó ra aṣọ irin tó bó gbogbo ara rẹ̀ ni ẹni tí òun ń sáhun bí ẹni tó ra tó fún ní aṣọ irin tó fi bo igbá ìyàtọ̀ ọ̀rùn so kò bó ẹsẹ̀ kò bó apá kò bó gbogbo ààyè yòókù so ìyẹn ni pé kò lè dàbí ẹni tó ń rí bẹ́ẹ̀ tó fi gbogbo ara rẹ̀ tó bá jẹ́ gbé ní alkiyama ẹni ọkàn tí ó balẹ̀ gan-an yíya ohun yìí ọkàn tí ẹ̀kùn ní balẹ̀ nígbà sọ ni pé àwọn mùsùlùmí ní ká jìnà sí àwọn ilé ìdàkọ́kọ́ nínú nǹkan tí máa ń mú yàn àwọn òun náà ni ìfẹ́ owó ojú kòkòrò ìfẹ́ kó lọ ìfẹ́ kó tán máa ń sàn dá ohun ni so ọlọ́run bá ní wama anfaqtum olúwa ní nǹkan tẹ́ bá ná fa inna Allaha yukhlifuhu ọlọ́run yóò rọ́pò rẹ̀ fún yín wọ́n yóò rọ́pò rẹ̀ fún yìí Ànábì sallallahu alaihi wasallam ó ní ní gbogbo ojoojúmọ́ báyìí tílẹ̀ bá ti ń ná ọlọ́run máa ń rán àwọn màláìkà méjì kan wá sáyé everyday àwọn màláìkà méjì yẹn máa wáyé alákọ̀ọ́kọ́ tó máa ti wáyé lónìí Allahumma àti múnfikọ̀ kọlàfà lónìí ọlọ́run o gbogbo ẹni tó bá máa ń náwó máa rọ́pò dáadáa fún un wà múnfikọ̀ kálàfà gbẹ̀n tó ń ya ohun tí máa ń diwọ́ mọ́wọ́ rẹ̀ ìparun ni kọ́ máa bá a rí so kí ahun kò í ṣe nǹkan tó dáa iṣẹ́ owó ènìyàn ló nífẹ̀ẹ́ owó kò sẹ́ni tó nífẹ̀ẹ́ owó àmọ́ jẹ́ ká nífẹ̀ẹ́ ń dáfowó ṣe ju owó lọ hmm. jẹ́ ká nífẹ̀ẹ́ ń dáfowó ṣe ju lọ káfowó ra kìyàmà káfowó ra àlìjẹ́nà káfowó ra ìdùnnú fún àwọn èèyàn káfowó ra ìdẹ̀kùn fún àwọn èèyàn káfowó ká ìnira kó fáwọn èèyàn káfowó ká fìtínà kó fáwọn èèyàn báwọn èèyàn gbígbìfì kó fáwọn èèyàn ẹ́ pẹ̀lú ní òwúrọ̀ tó wà tọ́ mi di fada Christmas ṣe àwọn ọmọ àwọn ọmọ mi ní kankan torí wọ́n pẹ̀lú fada Christmas yẹn ìròyìn àṣetán ni ìròyìn àṣetán ni ẹni tó bá ní òṣè fún tipa rẹ bá ká òṣè àwọn kí wọ́n fẹ́ sọ mí di kí ni wọ́n fẹ́ sọ mí di kí ni ìròyìn àṣetán ni sọ ọlọ́run ọba ti ń fún ọ ṣé ọlọ́run òun òun jẹ́ fada Christmas ti fi ń fún ọ àbí wọ́n gbọ́n ni fi ń fún ọ ṣùgbọ́n tó lóun ti ń fún ọ yẹn wọn náà mọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń fi kàyà bùnà Adam ń fi kàlẹ́ ìkà ní sọ̀rọ̀ sọ́lá náà ń fi kàyà bùnà Adam wọn mà nẹ́bí Adam máa ná máa ná mi tó bá ní ànẹ́bí ni ń fi kàlẹ́ ìkà lọ́nà èmi náà máa sì máa ná fọ́ ṣùkọ́dà ìná tó lọ́ irú ẹni tó bá ná owó kan fún ẹ̀rẹ́ tí wà ní màá lọ́dà ìgbà mọ̀ kàmẹ́fà lè ẹ̀yìn àbàtì tí a gẹ́gẹ́ bí èèyàn gbin irúgbìn ẹ̀yọ̀ kọ́ba yẹn gbin yẹn kan àbí ọkà bàbà kan tupu yóò wá wọn bàtà sábọ̀ sànà àbẹ̀rẹ̀ tí wà á hù sírí méje nínú sírí méje yẹn ní ìtòmọ́ àti ilé ẹ̀ka ní àtúnṣe ẹ̀yà ṣe pé ọgọ́rùn-ún ló wà nínú ẹ̀kọ́ kan mi pé seven hundred tó bá ná one thousand fún ọlọ́run ó láti ó dá seven hundred thousand padà fún ẹ bá ná pẹ̀lú ẹ̀sìn tọ́lọ́run tó ọlọ́run bá ṣe ní ọkọ̀ olódodo ọba olódodo ní olódodo ní ìparọ́ ṣẹ́dàkùn àwọn mùsùlùmí ti ká jìnà sí àwọn ohun ìdùkà ní jìnà sí àwọn ìwà dọ́lọ́run wa ẹ̀jọ̀ ọ̀fẹ́ ìṣàkíwálẹ́ni tí yóò máa rí tí ó sì máa ná ní ìwọ̀nba tí ọba rí ọlá ọjọ́ sanwó ọjọ́ kan oṣù rẹ̀ tó kí a tó parí ọlọ́run tó yóò ṣe onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run sí kọ́lọ́mọ ṣàwọn asánlẹ́sàn kó mú sọ́lá ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí wọn lápapọ̀ fún ọkọ̀ méjì kí aburú kankan ṣe wọn. wọn tá bá ní ìbéèrè lẹ́yìn ètò zero two one zero three three five one five four nine zero two one zero three three five one five four nine. Abdulfatah Salumi olùdágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.